آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى في الحديث التاسع والأربعين وثمانمائة وفي الأحاديث التي بعده وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجار الحق بشفعة الجار ينتظر بها وإن كان غالبا إذا كان طريقهما واحدا رواه أحمد والأربعة ورجاله ثقات وعن ابن عمر عن النبي صلى الله عليه وآله وسلم قال الشفعة كحد العقاب رواه ابن ماجه والبزار وزاد ولا شفعة لغاضب إسناده ضعيف وهذه أنا توالي حبل أو حديث كم الشفعة حديثي ولد جابر ọmọ abdulẹ ọlọ́wọ́n bá kó yọnu sùn àti bàbá rẹ̀ wọn lànàbí wa muhammed sallallahu alayhi wa sallam ó sọ ike aljaru axaqu bi shufcati jaare yontabaru biha wa in kana ghaiba. إذا كان طريقهما واحدا alámúlétí ẹni ńlọlẹtọ sí àti ra ìpín tiwa nínú níta àdìjọ ni ńlọlẹtọ àti ra ìpín tiwa nínú níta àdìjọ ni lópin ìgbà tí ń tá a jọ ní nílẹ̀ nílé yẹn tí ò bá sì jẹ́ pínpín tẹ́lẹ̀ náà á dá dúró dé tó bá tiẹ̀ jẹ́ pé kò sí nílé nígbà táwa gbèrò pé a fẹ́ tà àbí kó tiẹ̀ jẹ́ pé a ti tà a ti tà fara àta ara àta ọ̀lẹ́tọ̀ọ́ láti máa lo níta àtàkùn yẹn ní lílo ẹni tó ní nǹkan títí tí alámúlétí wa yóò fi dé tó bá dé ó lè rà má lọ́wọ́ tó bá sì fẹ́ ó lè fi ilẹ̀ lópin ìgbà tó bá ti gbé ọ̀nà kan náà ẹni ń bẹ fún ìkíní kejì àwọn ẹni tí wọ́n nílé nílẹ̀ yẹn. alimami ahmed abu dawud anasai atirmidhi àti ibn maja àwọn náà gbé àdìsí jáde àwọn èèyàn sísìn tó sì jẹ ẹni tó gbà wá gbogbo wọn lẹni tó ti fọkàn tán olódodo ni wọn àkọ́kọ́ ni pé wọ́n lo gbólóhùn fún gbólóhùn nínú àdéhùn yìí báyìí gbólóhùn tán lò fún gbólóhùn míì ní àlìjà alámúlétì yìí tá alámúlétì gangan gangan la gbàlérò bíi ẹni tá a gbàlérò pẹ̀lú àlìjárò níbí òun náà ni ẹ̀ṣẹ̀rík ẹ̀ṣẹ̀rík orogún wa orogún wa tá a jọ ní nǹkan o nítorí pé aljar kìí sọ̀rọ̀ fún wa aljar alámúlétì ní ilé kanlé ilé kanlé ilẹ̀ kanlẹ̀ kọ̀sọ́ ní di orogún nítorí pé òun dálé tiẹ̀ mà ó sì lọ́nà tiẹ̀ yàtọ̀ tí ń bá wọlé yàtọ̀ sí tiwa táwa ń bá wọlé gbogbo ẹni tó jẹ́ pé. ọdá bitile rẹ̀ ti bẹ̀rẹ̀ àti bitọ parí sí ma ó sì dá ọ̀nà tiẹ̀ lọ́tọ̀ ní máa gba wọnú ilé rẹ̀ eléyìí wọn yé pé lórogún èèyàn ṣùgbọ́n tá máa ń pè ní kíni alámúlétí èèyàn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìwọ ní ìsìn yàrá ẹlòmíràn dá ṣùgbọ́n yàrá yín kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni kí ló pè yín alámúlétì ara yín alámúyàrá ti ara yín alámúsọ̀tì ara yín wọ́n lẹ́ẹ̀kẹ́ tó bá tẹ̀lé pé yàrá yẹn ẹ̀dìjọ́ nìyí láì jẹ́ pé a mọ̀ pé láti bí síbi ni tiẹ̀ láti bí sọ́hùn ni tiẹ̀. ajẹ́pọ̀ àpè yìí ní kíni ṣuraka orogún ni ṣùfàá kò sì ní ṣe pẹ̀lú alámúlétì ṣùgbọ́n nítorí ṣe pẹ̀lú ni ẹni tá a dìjọ jẹ́ orogún àmọ̀pájọ nílé yìí àmọ̀pájọ ralẹ̀ yìí ṣùgbọ́n ni tèmi ń ni tèmi ń níbo ń tẹ̀mí ti bẹ̀rẹ̀ níbo ń tẹ̀ parí sí àmà tí wọ́n bá wá dìde tó bá gbọ́ pé ọ̀nà ń ṣe ààrẹ yìí ọ̀fẹ́ tà kálọ̀ ẹ̀kọ́ ta fún ẹni tí ẹjọ́ jẹ́ pátínà ni nítorí pé ẹ mọ̀ pé wọ́n sì pin òun sì yọnu sí wọ pé òun gbọ́ lórogún lọ́kẹ́ tó ń ti pé iṣẹ́ ìdíjọ ní ẹ̀ ti pín ṣùgbọ́n kan rẹ̀ balẹ̀ tí kò ní yan ọ̀jẹ̀ ok ọ̀nà wo wá nìwọ ló fi wá introduce ẹlòmíì sí i nígbà tí wọ́n bá yí ọ̀sẹ̀ sébóse gbà wọ́n gbọ́ lóru kó lè gba ẹlòmíì náà gbọ́ ìnira ọ̀bẹ̀bẹ̀ nítorí pé ọyọ́nu sí wọ lẹ́ni tó lè bá sọ̀rọ̀ fún un. Ọwa anídìí dị, ọmọ pé lè yọ ọdún tẹ́lẹ̀ omi torí lo gbólóhùn gbólóhùn bí báyìí èyí létí náà gbà lérò ẹni ni ẹni tó àdìjọ jẹ́ orogún tọ́ ìta wọn mú jáde nínú pẹ́pẹ́ bíi ọ̀nà ní pé sẹ́ni tó tí lásìkò tí wọ́n gbèrò láti ta ìpín rẹ nínú ilẹ̀ tàbí lẹ́tẹ̀ ìdíjọ́ ni ọgbọ́dọ̀ dúró de ẹni tí ò sí lẹ́tẹ̀ ìdíjọ́ ní. ìgbà tó bá tó dé tọ́sọ ìpìtọ̀ òun ọ̀rà gbaná ló tó lè ta òun ò ní ìdí rẹ̀ ta ìpín rẹ fẹ́ lómìn ìgbà náà ló tó lè ta ìpín tiẹ̀ nínú ilé àbílẹ̀ yẹn fún ẹlòmíì ọ̀kẹ́ gẹ́gẹ́ tó bá ń ṣẹlẹ̀ pé ìwọ ti ta fẹ́ lòmíì kó tó wá máa dé kù nígbà tó o ti lé wọ́n sì nídìí owó ó ti ta fẹ́ ẹni tó ra àwọn kò sí rí nǹkan rà á máa dúró de kó o dé anytime tó bá dé tó farama àbọ̀ farama ó lò wọ́n farama àjẹpẹ́ rà sèyí wú àtẹni tó nílẹ̀ wà jọ dúnadúrà kìí ṣe pé dandan yé dọ́gba abẹ́lé yìí ni wọ́n àjẹpẹ́ ta ni ẹni tó ní tó gbowó lọ́dọ̀ ẹlòmíì ní ọ̀dà ó padà wọ́n á sọ pé nígbà tí wọ́n sọ pé ọba àmọ́sílẹ̀ á dà dúró dìgbà tí ọba tó dé àǹfààní ta ni wọ́n wò mẹ́wọ̀ àǹfààní ti wó orógún rẹ̀ tó sílẹ̀ wọ́n á fẹ́ kí aburú kórè lọ ọ̀dà ẹni tó dà ṣé nínú ká máa dúró dìgbà tí ọ̀ lásìkò aburú òsì lórí tiẹ̀ náà mo rò pé gẹ̀ẹ́sì nísìnyí ìwọ òsì lé ẹni tí ẹjọ ní nǹkan òun wá tàkùn jẹ wọn á sọ pé wọn ò tí ì rí ta ó rí ìgbà tó bá tó dé wọn á ní títí gbàù ládùúgbò di ọdẹ àwọn ni kò ní gbà gbàtọ́ lọ́nba mú ọdẹ náà ni. sẹ́mi pé afẹ́ tó àǹfààní tiẹ̀ tó sí lẹ́nu àti kẹ́kẹ́ burú ọ̀sẹ̀ kìíní kò sí ọ. ọ̀dà àwọn náà tọ́ wa tà ṣé nínú ká máa dúró dìgbà tí ọ̀ lásìkò tí ò sí ní rámbẹ̀ fún náà ó nídìí owó ẹni hàn kò tí ì dájú kọ́tà ìyẹn ni kò gbọdọ̀ náwó. tí ó ká àǹfààní tiẹ̀ náà ká sọ pé òkè ìsídà kó dé lónìí àbí lọ́la tó bá ti ń báyìí máa náwó lọ́ntì rẹ̀ wọn ni rárá o àtú láti rẹ̀ láti má tà títí tẹ́ni tí wọ́n jọ dórogún òfìdé bàbá wa ṣe tà kẹ́ni tó rà kọ́mẹ́sì sí ẹni tó ní kẹ́ni tó sì tà kọ́mẹ́sì náwó títítí ẹni tí ò sí ní òfìdé eléyìí wọ́n ní nítorí pé ẹ má sì torí nǹkan tí ò já mọ́ kankan kẹ bàárín ara yín jẹ́ ẹ má ti torí owó ilé ayé kẹ bọmọ ìyá jẹ́ sìmẹ́yìn ti mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá ti ń gbàjẹ́ báyìí torí owó ilé ayé yìí báyìí wọ́n tún máa rán létí bí a má ṣe báyìí sí lágbájá ó fẹ́ràn rẹ pọ̀ gbégé ní kọ́kọ́ àǹfààní tèmi ni mò ń dù ẹ má ṣe báyìí torí rẹ̀ kọ́ bá a ṣe lé àmọ́rọ̀ sí anabi sallallahu alaihi wasallam àtúntò ìdàgbé àtọ̀rọ̀ ìfowó máa wà nídá ńlọ́jà àmọ̀ pé kìí ṣe jáàrò ni wọ́n sọ ẹ̀ṣẹ̀rí ẹ̀ṣẹ̀fìyà kò ní wọ́n sọ ẹni tẹ́ ẹjọ́ tó rogún ni wọ́n sọ kìí ṣe ẹni tẹ́ ẹjọ́ múlẹ̀ tìrà yín torí tó bá ti pín ọ̀nà ẹ̀ yìí ṣe ṣùràkáwò ẹ̀ ti àmọ́ nígbà wọ́n ti pín ọ̀nà ṣùràkáwò ni ẹ̀ kìí ṣe jìrán. àdéhùn tó tẹ̀lé lé ọjọ́ àdéhùn abdullahi bin umar radiyallahu rasulullah sallallahu alayhi wa sallam ash-shuf'atu ka halli al-iqal ẹni tẹ́ ti jọ ìlọ tà fún yìí. kéégbé kpòra ẹ̀tọ́ yìí kéégbé kpòra ìyẹn ni kíkọ́ ọba ti tètè sàmúlò rẹ tọba ti bọ́ bọ́nu àdéhìí tako àdéhìí alákọ̀ọ́kọ́ àmọ́ adúpẹ́ kọ́lọ̀ kí àdéhìí yẹ ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ àdéhìí ẹlẹ́gbẹ̀ẹ́ yìí kọ̀fẹ́ torí sáà sẹ́ni tí ẹjọ́ nílẹ̀ tí ẹjọ́ nílẹ̀ bá ti ta sí àti ẹ̀fárà ta tí wọ́n bá ti tètè sọ̀rọ̀ pé no objection àjẹkù ti parí mu kò sínú pé ńgbà tí wọ́n sọ fún mi pọ́tà ọrùn ló gbé mi lọ kò sínú pé nsínlé ńgbà náà ni bẹ́ẹ̀ ká ti ta alákòókò sọ yìí pé kọ́dà kọ́ bá a má sínlé òun lọ lẹ́tọ̀ọ̀sì àdìsí wọn sọ yìí pé ní kánmọ́nkíá ni tí wọ́n ọba tètè takò ajẹ́ pé ẹ̀tọ́ rẹ ti bàjẹ́ tí wọ́n sọ pé ṣùfà ẹ̀tọ́ ẹni tẹ́ ẹ dìjọ ní lọ gbọ́dọ̀ tà fún lọ gbọ́dọ̀ tà fún ìtìẹ fún kàhálẹ̀ lẹ́ẹ̀kọ́ọ́lù kéégbé kpòòrà àfi bí ìgbà tá a kúrò lẹ́sẹ̀ ràkúnmí ní kíákíá ni torí pé tí ràkúnmí bá ti pẹ́ tókùn kúrò lẹ́sẹ̀ lọ́ọ́ ju ẹsẹ̀ kíá tóró ń gan alára kọgbà kọyọnu fi pé kókun ọwà lẹsẹ tó bá ti wá fura kókun tó wà lẹsẹ òlẹkùn yọ yìí báyìí kíákíá ni tó wọn ní ẹ̀tọ́ ẹni tẹ ẹdìjọ ní lọ gbọ́dọ̀ tàkùn ìdí ẹ fún ayára tètè bọ́mọ́ni lọ́wọ́ ni o àfi bíi ràkúnmí bọ́kùkù lẹ́sẹ̀ yẹn ní kótó wọn bá ti pẹ́ láti tọrọ ẹ̀tọ́ rẹ̀ hùn ajakoto lọgbẹ ni eléyìí tó tako àdìsíta kàtánì àdìsíta kàtánì ọsọgbẹni tẹ ẹ ti jọ rà á lọlẹtọ láti rà pin tiẹ̀ nígbà tó o bá fẹ́ tà kódà kó ti pé kò sí nílé ẹ dúró dèjì èdè. sọ àdìsí eléyìí kò fẹsẹ̀ rìn lẹ́yìn adúpẹ́ kọ́nà torí rẹ̀ kò nídìí pé àwọn àdúgbò tì Ibn Majah lọ́gbà àwọn àdìbàzá kọ̀fẹ́ tẹ̀rín lẹ̀ Ibn Majah onítìrà súnánú Ibn Majah Bazzar onítìrà Musnad al-Bazzar tírà Ibn Majah yẹn nínú àwọn asúnánú al-arba'a Abu An-Nasa'i At-Tirmidhi Ibn Majah mẹ́sì máa tó nù Abu Dawud ní ọ̀wọ́ alábùkù An-Nasa'i kọtẹ̀lẹ̀ At-Tirmidhi kó sì kẹta Ibn Majah kó sì kẹrin nítorí pé Ibn Majah yìí àwọn àdìsí tó wà bọ̀ọ̀rì pọ̀ nù kíra jẹ àwọn àdìsí tó wà bọ̀ọ̀rì ọ̀pọ̀ nù kíra jẹ torí ẹ̀ làwọn kan ṣe ní ẹ̀ẹ́gbà kí mo ọ̀tọ̀ àmàlẹ́kù lọ́lágbájú ẹgbẹ́ Bukhari síwájú ẹ̀ ẹgbẹ́ Muslim síwájú ẹ̀ ẹ̀dùn àti ọgbẹ́ al-kutubu sitta Bukhari Muslim Abu Dawud An-Nasa'i At-Tirmidhi Ibn Majah ẹ̀dùn fi Malik sínú ẹ̀ Malik àtẹ̀yìn. wọ́n sọ pé ọ̀sẹ̀ wà ṣùgbọ́n nǹkan tá a máa sọ pé kìtàbù sunan àwọn àtìrà tó kó àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sì tò wọ́n lẹ́sẹẹsẹ topic by topic by topic by topic. unlike mọ́tò àmàlì mọ́tò àmàlì yes àhàdìsí ni ẹsẹ̀ mọ̀ pé ìyànjú àkọ́kọ́ nù ẹnìkan tó bá kọ́kọ́ wò ìwé ìròlè dá tó sẹni tí ń kọ́ nígbẹ̀yìn tó bá kọ́kọ́ wò ipa topic kan. ìwé tẹ̀ kò ní dàbí táwọn tó padà kọ nípa tọ́pìkì torí pé tọ́pìkì yẹn ti ń jiná ẹni tó gbìyànjú lákòókò náà ọ̀yẹ́ ká gbọ́ lábọ̀ tó ìwé rẹ̀ ò lè dàbí táwọn tó kọ́ gbẹ̀. ìmáàmù Málíkì nínú àwọn èèyàn tó àkọ́kọ́ nù nípa kápọ́ àdìsí ṣùgbọ́n àdìsí ọ̀bẹ ẹ mọ na náà sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó sọ̀rọ̀ ẹ wà hùwà wà alayhi al-amalu ilé ìta lọ́wọ́ àánú àdéhùn oná ní tá a lọ́dọ̀ wa síra rẹ yẹn ọ̀rọ̀ rẹ wà mbẹ ọ̀rọ̀ sàbí wà mbẹ ọ̀rọ̀ sàbí rẹ wà mbẹ fíkì òkun bẹ tó nù mọ́ ló ti jẹ́ àwọn asíra yòókù ọ̀dàbí rẹ̀ àwọn akójọ lórí adéṣe nìkan ni kẹfọ̀kẹ́ ẹ̀yìn ọ̀rẹ́ yìí làwọn ń kọ́ tó àwọn ti jiná nípa báwo láti ẹ̀sìn máa kọ̀ wí mẹtọdọ́lọ́jì jáńtẹ̀lé ó ti yàtọ̀ tó o bá fi pàdé sí mọ́ fẹ́ kọ́ adéṣe náà lórí kọ́ọ̀sì àwọn tíra fídíò ti wà lọ́tọ̀ àbúrò máa da gbogbo lórúkọ àpọ̀ mẹ́tàpá So, lóbi jẹ́ pé síra ìmáàmù náà lè kí ésàdé nìkan wà fíkì òun náà lókè òkun bẹ̀. náà ló ti jẹ́ pé púpọ̀ nínú àwọn ọmọdé kẹ́kọ̀ọ́ Islam náà ń kẹ́kọ̀ọ́ tó ga. wọ́n ti kọ ìwé masters degree phd degree rẹ́gẹ́dẹ́ lórí fíkì tó wà nínú ọ̀fà. lórí fíkì tó wà nínú ọ̀fà. nítorí pé abẹ́ mẹtírà mi ti má lè kọ̀ fúnra mi mọ́ lọ́gẹ́ nígbà mọ̀dá wá náà ti mi kàn wọ́n kà gbọ̀rọ̀ ẹnu rẹ̀ wọ́n kọ́ lẹ̀. sòṣùpọ̀ ń bìbà ń lọ́kọ́ wó lágbára nínú fíkù ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àgbẹ̀pẹ̀ masters and phd láàrin fẹ́sì islam ọ̀rọ̀ mẹ́lìkì ẹ̀ ní wọ́n kó jọ ní wọ́n kó jọ ní wọ́n kó wọ́n á develop wọ́n develop kódà àwọn tọ́pìkì mi tún lè jáde bẹ̀ tó bá ti pé ẹ̀bá máa kọ́ o ẹ̀bá ọ̀bá ti wà á máa jẹ́ o yóò wò lọ́dọ̀ ọ̀pọ̀ rọ́lá àbí tí ọba pààrọ̀ tó bá jẹ́ ẹ̀ máa jẹ́ o nínú mọ́tò àti máa má lè fún àwọn tọ́pìkì wà tó jẹ́ pé èèyàn lè kọ́ ẹ̀rì kí má lè gbé ìsìn lápèjúwe ọmọ pé kíní yìí báyìí àdéhìí wà ń parọ́ yóò tún wá sọ pé ẹ má ṣe sẹdẹn lè zẹrí yá wọn bẹ fi tilẹ̀kùn kan ok wọn wá wo mọ ọtọ àmàlìkì ọwọ àǹkà láti bẹ̀rẹ̀ dókun ọwọ́ afọkọ́tù lórí ọ̀rọ̀ malik ọ̀rọ̀ malik irú ìtàn kan yìí ọtọ́ fi gba pálí yẹn wọ́n ọ̀fẹ́ gba pálí ni ìmọ̀lọ́ fún wọn ò tí fọ́ọ́rọ́ ètò wọn sọ fún wọn ní. wọ́n wá mú wọ́n wá mú lọ́kọ̀ wọ́n wá mú lọ́kọ̀ kan àwọn nǹkan tí malik wọn sọ wọ́n wá mú àwọn ọ̀rọ̀ tó sọ tó sábẹ́ pé malik mọ̀ bá lè tù wá ṣùgbọ́n sọ pé sáà nítorí ìbẹ̀rù kankan ọwọ́ àpò ìbẹ̀rù ما منع منه مالك رغم ثبوت حديث فيه سدا للذرائع eléyìí lè jẹ kíra ndé máàlìkù ní ká ẹ má ti tó ń dikó náà má bá di ti wá àmọ́ tó ní ká má ti nítorí kọ́ bẹ́ẹ̀ tilẹ̀ mú aburú kan kìí ṣe dandan kọjá kpọ́rọ̀ rẹ ti dédé o ṣùgbọ́n àwọn akọ̀rọ̀ rẹ jọ ẹ̀jẹ̀ fún yín láti ojú ẹ̀ méjì mọ́lìkì sọ pé sábà ti parí sọ láti ojú mọ́ ẹ gbọ́dọ̀ tó náà ti là ní fúlàní. sọ́tà náà ti sọ̀rọ̀ lọ́wọ́ àìsílẹ̀ ń sọ pé tẹ́ bá parí sọ láti ojú mọ́ ẹnikẹ́ni tó bá fẹ́ ti náà ti là kó ti rà pàmò ẹ̀. àwọn sàhábà sọ pé ní wọ́n ti láti nù. wà á ilá níta àwọn ọmọ màá tẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àìsílẹ̀ ní pé náà ti ti máa ti lẹ́yìn jùmọ̀ ó túmọ̀ sí tó bá tó mọ́tíláṣí kọ́ rákà mẹ́ tó bá jẹ́ lé kọ́ rákà méjì máa lè tún ní ọ̀gbọ́dọ̀ náà o lórí kọ́mọ̀ káàdì ti wá lórí ẹ̀ kódà ti fi yí báyìí ọ̀fẹ̀sẹ̀ rìn nínú àtọ́gbà wa ni ìmáàmù kí ló dé tí málìkù sọ pé àgbọ̀dọ̀ sí sẹ́tẹ́n lè ó lóun fẹ́ tilẹ̀ fún báwo èèyàn mọ̀ máa rò pé sọláàtò ìdúmọ̀ àti àdínkù tí kù àti ká tó tó sọláàtò tóhùn sí lẹ́yìn kíráka mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ ọmọ àrùn pé júmọ̀ òdo àti ká tó ṣe tóhùn lẹ́yìn lẹ́kùn tó bẹ́ẹ̀ sí tọ́wọ́ àtó bákan náà máa ń sọ pé tẹ́ bá ti parí rọ̀mọ́mọ́ ẹ gbọ́dọ̀ tó ṣe yá àmọ́ ọjọ́ mẹ́fà nínú oṣù ṣọ̀wá sẹ́tẹ́m lè tẹ̀lé ó tóbi tilẹ̀ mọ́ nítorí pé dẹ́gbà ti dọ́ mẹ́fà lẹ́yìn rọ̀mọ́kọ́ mẹ́lìkù wò pé ọ̀pọ̀lọpọ̀ ni mo rò kó náà kọ́ ọ̀ràn yẹn tá a bá tẹ̀ sí bí aláìsí ti rọ̀mọ́kọ́ nù. irú àwọn nǹkan bá ń wà nínú mọ̀ọ́pà tí wọ́n lè kójọ tó lè kójọ tó lè kójọ tó lè fi tíra. àmọ́ gbàdúrà pé àwọn èèyàn ka tíra náà kò tún ní lọ títí náà ọjọ́ bó ti ṣe jẹ́ mi wala shuf'ata li ghaib àdìsí wa ń sọ pé ẹni tí ọba ti ń lé ńkọ́ o kò lẹ́tọ̀ kó sọ pé wọ́n ti ta ntòhun àtẹnìkan jọ ní wọ́n ti ta pín tiẹ̀ láì jẹ́ kí wọ́n fi lọ. ṣùgbọ́n a ti sọ pé àdìsí yóò fẹsẹ̀ nínú tó kọ́ àdìsí tó tó a ti sọ pé ẹni tẹ́ bá jọ ní nǹkan ọlọ́lẹ́tọ̀ àti ràpín tiẹ̀ ń bẹ̀ kódà kó ṣe pé kò sí ń lé dáadáa ní kẹ́ ẹ dúró dìbò. lẹ́yìn eléyìí a ti pé gbogbo báàbù ṣùfà ṣùfà ọwọ́ abẹ́ ọ̀rìdà ọ̀rìdà tuntun kéye tuntun bọ́rọ̀ ọwọ́ abẹ́ píríncípù kan nínú àwọn píríncípù fíkù tọ́ga táǹkì o ọ̀dọ́rọ̀rù yóò ọ̀dọ́rọ̀rù yóò pé ti aburú dànù ìdínà tó fi gbé báàbù ṣùfà àwọn lẹ́yìn باب القراض القراض تقريبا وهم أجيدي أو أهل الحجاز إذا أو أهل أهل الحجاز هم القراض نيجي أو أهل العراق هم ذلك المضاربة almudaraba lọ́dọ̀ àwọn ahlul Iraq lọ́dọ̀ àwọn ahlul Hijaz àwọn ní alqirab lọ́dọ̀ àwọn ahlul Iraq àwọn sọ pé almudaraba tìrò tó bá ti tìrò àfikún tó o bá ń wà o lè rí inú tìrò àfikún kan wọ́n sọ pé alqirab o lè rí inú tìrò àfikún mi kan sọ pé kí ni almudaraba gbogbo wọn sọ̀rọ̀ pa kankan náà ní ìdí àwọn Quraysh àwọn máa ń pè ní alqirar lédè àwọn ará Iraq àwọn máa ń pè ní kíni almudaraba ìtumọ̀ àwọn kan orúkọ lọ́kàn yà almudaraba ìtumọ̀ rẹ̀ nínú sharia onáà ni ẹnìkan gbówó lẹ̀ fẹ́ lòmíì láti fi ṣiṣẹ́ ẹnìkan gbówó lẹ̀ fẹ́ lòmíì láti fi ṣiṣẹ́ ẹ má gbàgbé pé gbogbo àwọn báàbù tá a wà ń bẹ̀ ni ó ní ti pẹ̀lú káràkátà bọ́ọ̀ ni ọlọ́wọ́n bó ti bá a fi bùkún sára owó wa tí ó fi pọ̀ sí ó ní ti ṣe business transaction islam ti dá a pọ̀ jù gbogbo nǹkan ní tó sọ fún wa ń parọ tọ́sí àwọn tó fún ọmọ tó fún ojú lọ fún olólù fún ọ̀tà dérékè ẹ̀sìn náà nù bá a ah, àdúgbò ẹ̀kọ́ lọ tí ìbá ti kọ́ bá wa náà mọ̀ náà báyà bá fẹ́ mi káwa náà ti ń tà dérékè báyìí àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó gbogbo nǹkan pátá ẹ̀sìn Islam sọ àfi tí ìyàwó ọba mọ̀ pa tó nítorí pé alukẹ́rọ̀ ọ̀sẹ̀ rí báyìí àbí al-mudarab nínú nǹkan táwọn èèyàn máa ń bùkátà nínú táwọn èèyàn máa ń bùkátà nísìnyí mi lówó ní ìmọ̀ ń business ní ìsìfẹ́ jẹ́wọ́ mi rùn wọ́n mọ̀ ń pa business o sì lówó o sì ní jẹ ìmọ̀ tó nípa business ní búrẹ́dì wọ́n náà bùkátà owó tí business yẹn ó lè jẹ́ sí i èmi tí mo sì lówó ìgbàlẹ̀ sàdédé máa kówó fún ọ pé torí kí ni ó nídìí láti sọ fún mi pé iṣẹ́ kan bẹ tẹ́ ẹ lè fowó yẹn sí tọ́jú halal èmi ó jèrè wọn náà jèrè ọ̀dà eléyìí ni wọ́n ń pè ní al-mudaraba wọ́n sọ yìí pé malun min shakhsin wa amalun min akhar. على أن يكون الربح بينهما على ما يتفقان عليه ẹnì kan gbowó kalẹ̀ ẹlòmí òbí ṣiṣẹ́ lórí wípé nkóhun tó bá jẹ́ èrè wa lórí sẹ́yìn ńkọ́ o á máa pín lórí bẹ́nu wa ó sì kò lé lórí nìyí ilé ìnáwó ń pè ní al mudaraba ó náà wọ́n ń pè ní al qirad àǹfààní pẹ́pẹ́ nítorí pé bàbá olówó ọmọ ń pa business ẹjọ́ ọmọ ń pa business kò lówó ìsìláàmù ò sì fẹ́ kẹsàn-án máa kó kálí kẹ ẹ má fi ṣe nǹkan kan tí ó tù jọ tù sẹ́mọ̀tọ́ba tí ìsìláàmù ti fẹ́ bẹ̀ nítorí pé zakat ọ̀padà jẹ gbogbo owó nǹkan tó wọ́n ní nínú hikima tó wà nínú ẹ̀yọ zakat ìsìláàmù ó ní kí owó lè bá takulé láàrin àwọn èèyàn nítorí pé tí o bá ti zakat gbogbo ẹni tó lówó ọba máa kó pamọ́ ẹ̀ àmọ́ ńgbà sẹ́yìn bá ti mọ̀ pé ẹ̀yọ zakat ẹ̀ nígbà máa kówó pamọ́ ẹ̀ máa try láti fi ṣe business kan yóò jẹ́ kó náà máa ṣe kíni kó máa pọ̀ sí tí o ti ní jẹ́ pé zakat ní wọ́n padà ṣe kíni ní wọ́n padà gbà mọ́ ẹ̀yìn báyìí wa. àjẹ́ ìgbé títí mà tó wá wà nù mùdọ́rọ́bà òun náà ní pé yọ ọ̀rẹ́ ẹni tó lówó lọ́wọ́ yọ ha ìwọ́ gbówó kalẹ̀ òun ò fi ṣiṣẹ́ èrè ní gbogbo abẹ́jẹ́ o èrè ní gbogbo abẹ́jẹ́ eléyìí tó sì wọ́pọ̀ tó bá a máa tara káràkátà rí onáàlè tó ti àti sọ́ọ̀tì òun náà súnmọ́ ọ àti fìdírẹ́mi súnmọ́ ọ àti súnmọ́ ọ ṣùgbọ́n gbà tó pé wọn àfojúsùn wà àgbà òun náà nípa àtìgbẹ́ni àjẹ àwọn àgbà yìí èrè yẹn o láàrin wa láti máa pè a lè sọ yìí èrè yẹn á pín sí ọ̀nà méjì ẹni tó lówó kó dàjì ẹni tó ti sẹ́ kó láti lè sọ pé ọ̀nà mẹ́ta láàmú apá ẹni tó lówó kó ìkó méjì nígbà tí ẹni tó ti tó kó dàkà láti lè sọ pé ọ̀nà márùn-ún la fẹ́ pín sí yọjẹ tírí tó tù gbogbo bó bá ti wù láàmú mi bá yín dá sílẹ̀ sọ́tì ọlọ́run sọ́tì ọ̀nà ọlọ́run alhamdulilayi ṣùgbọ́n ẹ kéèké o ìgbà tá a sọ pé báyìí láti péré tẹ́lẹ̀ sọ iye tèrè yìí lè jẹ́ at the end of the transaction ẹ̀ lè sọ ọlọ́run lè kékeré ọkọ̀ ọlọ́run lè kékeré òkèrè ọlọ́run kádàrá kíkà ìjẹ́rẹ́ five hundred thousand ó sì kádàrá kíkà ìjẹ́rẹ́ fifty naira gbogbo ẹ̀ náà ló ṣe pé by three by two àbí bẹ́ẹ̀ kọ́ ni aha tọ àwọn akọkọ àpín five hundred thousand ní three by two àjẹpẹ́ nìkan gba three hundred thousand nígbàjẹ́ nìkan gba two hundred thousand fifty naira lájẹ lérè àjẹpẹ́ nìkan gba thirty naira ẹnìkan sì gba twenty naira ẹ lè prescribe wíìlù ní ọjẹ kó tó di pé business parí ẹ má dé o torí pé ń bọ̀ wá o bákan <laughs> náà ìwọ ní ìsìn tó ń sòwò pẹ̀lú owó ìwọ ló gbé owó gbajú tí àwọn olè ti gbà mọ́ ọ lọ́wọ́ bàbá olówó yẹn sọ pé mo gbà kọ́ máa lọ ra màálù ní múngòló. kóòtù máa gbaná jẹba tẹnba lọ ọgbọdọ gbaná lọkọjá onímọgbọ wọ́n aṣọ gbọ́nà òjò ọjà sí mọ́ngònú ẹtì ẹ̀gbọ́n bàbá ó ranù kò burú o lọ́ba làwọn ọmọ òkú kan bá dáná lọ́ba lọ́wọ́ rẹ̀ tààlẹ́ ni tó ti sábàbí kan fi gbowó báyìí bàbá ti pẹ̀lú owó ni wàláì tẹ́lá yóò kò tó bẹ̀. nítorí pé òun lọ tayọ ẹnu àlá rẹ̀ ọ̀nà ìjẹ́bà náà nígbà bàbá yẹn ti sọ fún pé ìrìn ojúmọmọ ni ẹ máa rìn ẹ máa rìnrìn alẹ́ ojúmọmọ náà ló rìn ẹ̀yin náà sì mọ̀ ń sanu wa orílẹ̀-èdè tiwa fi tán lọ́wọ́ fún jọba ṣe sá hmm. àwọn adúláwí wọn bá dáná lọ́sùn tẹmọ pípa tán ni kò rìn náà lórí wọn bá gba gbogbo owó owó yẹn ti jẹ two million tani ó forí fa bàbá olówó kò sí ha kò sí oyọ because wọn wò pé mùsọ̀rọ̀bà yes that is the best option bẹ́ẹ̀ ni the best option wọn náà tún ní àwọn ewu tiẹ̀ náà sẹ́mi akókò tako ìlànà tí bàbá yẹn ti sílẹ̀ ọ̀sán ni wọ́n ní kọ́ máa rìn ojú mọ́mọ́ ní kọ́ máa rìn bọ̀rin lóru wọ́n ní especially ńgbà tẹ́ bá gbowó lọ rajà ẹ máa rìn lójú mọ́mọ́ ni tó bá jẹ́ kókò tako ìlànà tí wọ́n fi sílẹ̀ ìwọ lọ́wọ́ àforífà òfò tó bá tẹ̀lé lópin ìgbà dáhà bá mọ̀ pé díìlì ni ọ̀rọ̀ kẹ́kẹ́ tẹ̀ ó lè jẹ́ díìl kọjá pé à òun náà ló ní máa rìn lọ́sàn-án kọ̀ọ̀rọ̀ ẹ̀yẹn lọ dúró mọ́kúá tàbí àti ń bọ̀ ẹ̀rí tí mo sá ń sọ wọ́ báyìí nu mọ́tò tí mo sá ń sọ wọ́ báyìí ẹ̀dá mọ́tò dúró mo rò pé yé àti wá gẹ́tù pé díìl dání ó borí fa olè náà ni ó borí fa tọ́ bákan náà bàbá yẹn sọ pé owó mi o. ee gbọdọ fi ra nǹkankan tó bá jẹ́ haram ọlẹtọrọ njọdọ máa fi lọ ra haram wọn gbọ́dọ̀ dáwò rẹ padà ẹ tẹbá tà á jèrè ọlọmọdé yàn fáramù lọ́wọ́ mi wọn ń kó wọn fi rẹ lẹdẹ wọn a wọn gba tẹlẹdẹ pọ̀ nílẹ̀ yìí bò gbogbo ẹlẹdẹ tó ti wà yìí bò nítorí wọn ṣe ẹlẹ́dẹ̀ẹ́ lẹ̀ yorùbá lẹ̀ àwùjọ tó kó lọ ọ̀daràn ni yóò pé mùdọ́rọ́bà ni à ń fowó ra ẹlẹ́dẹ̀ bákan náà à ń fowó ra kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹlé àwọn ń kó lọ tírélà lọ ibo wọn làwọn ibo máa jẹ ibo máa jẹ ọlọ́sílẹ̀ gbọ́dọ̀ jẹ ẹ̀hẹ́n tí wọn mùsùlùmí ti jẹ yẹ ma ta ta torí harrama gbogbo tọ́lọ̀ ti pèlè wọ owó rẹ̀ náà kọ yọjú ìwọ̀ agbọ́dọ̀ kíyèsí gbogbo eléyìí eléyìí ni wọ́n ń pè ní al mudaraba kò sí nínú mudaraba o kó wá káwọn bọ́ fi ṣe ọmọ gba twenty twenty thousand èrè lórí owó eléyìí iná ti nítorí pé ọ̀ya lówó ni yọmọ wá sìnlé fún ọ lórí owó rẹ yẹn lọ́sẹ̀ọ̀sẹ̀ iye báyìí nítorí tó bá sọ fẹ́ gbowó rẹ ó tún gba owó rẹ rí bá lélẹ́ yẹn kò sínú mọ̀dọ́rọ́bà mọ̀dọ́rọ́bà irú rẹ lọ́pọ̀ lọ́jà ní nàìjíríà tí wọ́n á bì tó máa rí kó lówó wọn ni kò gbé wa àwọn ọmọ nípa bísíǹsì ọmọ gba èrè báyìí báyìí báyìí báyìí lọ́sẹ̀ọ̀sẹ̀ àbí lóṣooṣù kọ́dọ̀ lójoojúmọ́ tún wà rìbá lélẹ́yìn tí ọ rìbá sílẹ̀ ìbáyé wa mo tún sí nínú mọ̀tọ́rọ́ bàbá kan náà tọkàn gbowó fún yàn at the end of day tọkàn sọ pé èrè tiẹ̀ nì kò sínú mọ̀tọ́rọ́ bá gbogbo ń dẹ́gbẹ́ sí ọgbọ́dọ̀ wà clear iye tá a gbé kalẹ̀ fún yìí ìgbà tí oṣù kan ojoojúmọ́ là ń ṣe ẹ gbọ́dọ̀ tún ní fún un kì í ṣe pé ńgbọ̀ bá wù ọ́ ńgbọ̀ bá wù ọ́ rẹ jẹ o ẹ̀hẹ́n o lè sọ pé ojoojúmọ́ láàmú wá sí ròyìn tó bá jẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ láàmú wá sí ròyìn lóṣooṣù kọ́sá máa pẹ́ jù ẹ̀hẹ́n nígbà tí òun kàn wá ọkàn tó bá ti dìgbà kan mi gbé fún ọ láàrin oṣù kan yìí twenty mélòó lẹ́yà ọwà ọwà ẹ̀ńtáìtò fúlì láti máa jọ fowó rẹ̀ wọ́n láwọn gba twenty ní iye gbà báyìí tòǹgbà táwọn ti tà tán iye táwọn gbàtà lákòókò ní iye táwọn tà ní èrè iye báyìí lé àwọn tó padà gbà mí èrè iye báyìí lé àwọn tó padà gbà mí èrè iye báyìí lé gbogbo breakdown tó ti kọ́ lẹ̀ wọ́n fi hàn bàtà wa pa gbogbo èrè pọ̀ ọjẹ́ iye báyìí tẹ̀sí mọ̀ fún agirimẹ́ntì wa ni pé báyìí báyìí láà máa pín èrè torí ẹ̀ ló ti sọ pé tìyín nù eléyìí ẹlẹ́mà tọ́ àwọn báńkì ìgbà táwọn náà gbọ́ nípa eléyìí àwọn conventional banks yẹn wọ́n ní ha we are doing the same transaction for same èmò ìrọ̀ àwọn náà sọ pé tẹ́ kó wá máa àwọn ìkówó yẹn pamọ́ àwọn máa ń kówó yẹn sí bísíǹsì èrè táwọn bá wá jẹ́ ní bísíǹsì yẹn làwọn pín pẹ̀lú àwọn tó lówó sọ̀rọ̀ pé báńkì nìsín tí ẹ yàtọ̀ bàjẹ́ sí Islam àkọ́kọ́ báńkì ìgbà tó gbowó lọ́dọ̀ sí nínú bísíǹsì tó ń fi ṣe ni pé ń yáyàn tó bá sì yáyàn lówó yọ gba èlé ẹsẹ̀ máa pé nu bàbá ńlá haramu ẹlẹ́kejì tí báńkì bá lòun fowó ṣe business business rẹ̀ rìbá ó wà involve haramu ó wà involve nítorí pé ta ló ṣe ẹlẹ́dẹ̀ títà ní haramu fún báńkì ta ló ṣe ilé ọtí dídálẹ̀ láràmù fún báńkì ta ló ti hòtẹ́ẹ̀lì tó ń tún máa ṣe sìnà lára àmù fún báńkì gbogbo ẹ̀ kó tún jẹ́ ara àmù bá wọn nígbà tára àmù pọ̀ tó fẹ́ẹ́ dẹnu ọ̀nà báńkì lọ padà. tó nítorí di eléyìí báyìí eléyìí jẹ́ ìyàtọ̀ àkọ́kọ́ ìyàtọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ òun náà ni pé nínú báńkì lọ́dọ̀ tí wọn èrè nígbàgbé kò sófò wọ́n yẹn sófò ní báńkì níṣẹ́ tí wọn náà bá gbó báńkì lójú báńkì ọdún tó gbogbo bísíǹsì táwọn fowó ṣe bisikíìtì làwọn rà làwọn ta àwọn tó fún bẹ sọfẹ gbọ ẹjọ bá ń kówó dání ó tún gbowó pẹ̀lú tírẹ̀dì òfò débi pé kápé gbọ́dọ̀ ń gbowó fún kàṣíà tán gbowó lọ́wọ́ rẹ̀ tán tábìlì báyìí àwọn olè bá wọn lọ báńkì máa ní ọmọ kó gbogbo tọ́ àgbẹ̀ wa owó tiẹ̀ náà oṣù rí wọ́n ti ń kó owó tiẹ̀ náà sílẹ̀ tí wọ́n sọ pé ọ́ ṣùgbọ́n ẹ̀yin kì í ní ìdí àṣẹmí ló mú bàtà ó ní sọ bẹ́ẹ̀ ó tún máa dún ní wọ́n bá ti ta kò tẹ́lá tó máa gbowó mi ò pè ókè tó bá gbé mùtọ́ rọ́bà ní kó o ṣe kówó fún ẹni tó kówó fún ó sojú rẹ ló lè bá gbà lọ́dọ̀ rẹ̀ kí èsì ti dírámù ta ló tó bòyìn ẹni tó lówó ni nínú báńkì kó máa yàtọ̀ mí àwọn ti mọ iye táwọn gbà ní rìbá kọba àpẹ kọba àyà lẹ́yìn hundred years nísìnyí tó bá kó one million sí báńkì wọ́n lọ́mọ gba fourteen percent lọ́dọọdún sáà lè sírò tó hundred years nísìnyí million years ní á sírò rẹ̀ nísìnyí èlò lówó rẹ̀ ó ti dà so nínú Islam àwọn ọmọ precisely èló lè rí lè jẹ́ ó dìgbà tá a bá parí business ilé ìjọba. sẹ́lẹ̀ ni mudaraba eléjà fún nítorí afẹ́sẹ́ láì fún wa. tọ́ ẹja sílẹ̀ máa á máa tẹ̀síwájú jọ mi ẹjọ́ bá ẹ ló fẹ́ fi kanta àwọn èèyàn kan àdéhùn tó mú wa nípa pé ẹni tí ò bá sí àrùn kò sí ṣùgbọ́n àbọ̀ wọ́n fẹ́ fi kanta àwọn Ṣàfi'íyà olùkọ́ àwọn Ṣàfi'íyà ń lo àdéhùn yẹn láti fi sọ ẹgbẹ́ ẹni tí ò bá sí ilé kò sí ṣùgbọ́n àbọ̀. bàbá tó ti kọ́ dúrà yìí Al-Imam Ibn Hajar Al-Asqalani rahimahullah Ṣàfi'í lọ́nà fil-madhhab tòwọ́rọ́ ti ka darú àwọn alimami lọ́yìn àpé tí wọ́n ti kú sáájú tiẹ̀ torí nínú tíra rẹ̀ súnà ní kóbọ́rọ́ gbogbo rú àdìsí ló fi tẹ̀lé torí pé òun la gbẹnu sọ fún ìmáàmù Ṣáfi'í àlùbẹ́yà wọn ọ̀dọ́ tẹ̀mí gbàgbọ́ náà ṣùgbọ́n bẹ́ẹ̀nu ẹni tó jẹ́ kí mọ́tàmù Ṣáfi'í kó níye lórí gbogbo ọ̀rọ̀ tí Ṣáfi'í bá sọ láyé tí ọ̀rẹ́ ìfẹ́ tó ń gbélé ayé tó ní gbogbo ẹ̀rí rẹ̀ nù. Tùrọ̀ ẹ̀ ló ti kọ́ tíra rẹ̀ súnánù kúbọ̀rọ̀. Tùrọ̀ ẹ̀ ló ti ti kọ́ tíra rẹ̀ màrífẹ́tù súnání wọ́n ẹ̀dá. Òun náà lọ bí ìdí méjì bẹ́ẹ̀ lọ, àdìdì mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ láti mú àwọn àdìlà ìmáàmù Ṣáfi'í wà ní. Sòṣùmọ́ gbogbo àwọn àdìsí tí wọ́n lò nípa pé kò sí ṣúfà fẹ́ni tí ọba sí lé kọfẹ́ sẹ́rin rẹ̀. Hajar fẹ́ lò láti fi hàn wọn tí wọ́n máa dirú àdéhùn yẹn mú púpọ̀ sẹ́rì ń bẹ̀ ẹ wá mi ò nà àlékún. tọ́ <laughs> èyí tó gbà ó tó bá darí wọ́n ní ọ̀gbọ́dọ̀ travel lálẹ́ olówó ní ọ̀gbọ̀dọ̀ travel lálẹ́ ọ̀sán wa ló travel gbóòsù ló wá mú yín inú ó dọ̀pẹ́ wà sílẹ̀ fi tù abẹ́ẹ̀ gẹ́tẹ̀ léèzè <laughs> ẹtì lẹ́yìn lọ sí bẹ́rẹ̀ ní ngwari ẹ wá ti dé jẹba tẹ́tí bá ọ̀dọ̀ fún yín ọlọ́fàrà kan já kọ̀ wá sọ́nà mọ́ ọ wá di ìrìn alábàáwọ̀ ìrìn alábàáwọ̀ kẹ́ ẹ tó dé jẹ́bà gan àti rí seven hours tilẹ̀ tó a sùn wọ́n á sọ pé Birnin Gwari ni ọ̀dà yín gbó olówó ti sọ fún ọ ọlọ́wọ́dọ̀ rìn lálẹ́ tó ibi tí ẹ bá ń rìn dé tí mọ́tò bá fi dúró fún ọ ọ sọ̀kalẹ̀ tẹ bá ti dé lu kan ẹdẹ mi ọ sọ ẹ máa lọ àti mọ́wó mọ́tò míì lọ́ba sàlàyé fún bàbóló kò ní tala bí kò rìn lálẹ́ fún wa gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n á ní ọkàn kọ̀ǹtínú tiẹ̀ ní bọ́sàn wọn ní rìn ọ̀sán náà láti bẹ̀rẹ̀ tó alẹ́ sì ló lè gbowó tani ó borí fa ìwọ ni o. ọ̀rọ̀ pápọ̀ tó náà ti pọ̀ ṣẹlẹ̀ ọpọlọ rẹ ti ní sọ̀kalẹ̀ ọ̀sọ̀kalẹ̀ lọ kó tẹ́lì kó sùn má tọ́mọ torí pé tó bá ti ju nọ́mà lọ wọ́lọ́sàn nínú owó bàbá olówó yẹn ló ti máa jẹun nínú owó rẹ ló ti máa mọ́tò àmọ́ ọ̀gbọ́dọ̀ wọ mọ́tò tó wọ́n jù ọ̀gbọ́dọ̀ tó ń jẹ tó pọ̀ jù ẹ kọ́ ọmọ mọ̀ pé owó àbò làbí sàbùlà àbí owó lówó ni àbí owó lówó àdówó ẹni àbọ̀ ọ̀rẹ́sẹ̀ wèrè òkúso kórópẹ́ gẹ́gẹ́ ẹ̀ àwọn ọ̀gbọ́dọ̀ sí báyìí náà àlékún sọ. èèyàn ṣe kí ni ó jí nǹkan tó fi pamọ́ kan bó lẹ́sẹ̀ kó jí ni.

wọ́n jogún lẹ̀ lọ́dọ̀ bàbá wọn pé ẹnìkan lè tàjò ọkùnrin làwọn méjèèjì ilẹ̀ tí bàbá wọn ti fi lẹ́nu wọn ò tí wàá pin. sásọ igbe ẹnìkejì lọ́lẹ́tọ̀kọ̀ tá a fún kí ẹsẹ̀ kọ́ lọ márà tá tó ti pẹ́ rà ẹ̀ra àmọ́ jẹ́sẹ̀ méjèèjì bẹ́ẹ̀ ni lókun ìgbà tí wọ́n bá ti pín kọ̀tọ́kọ̀tà fẹ́ lómi ìpín tiẹ̀ yẹn ọmọ ìyá rẹ̀ lọ ẹ̀kọ́ ta kù bá ti pín o ti parí nù o lè ta fẹ́ni tó bá wù náà àlékún sọ̀rọ̀. rárá o kò sí ṣùgbọ́n àmì ọ̀ èèyàn méjì nílẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n nàkan náà wọ́n ń gbà débẹ̀ àbí òye wa eléyìí ò wípé kí ẹ̀tọ́ pé má tà àyàfi fún mi kò wípé kọ́ wà bó tilẹ̀ jẹ́ pé mi gangan ló yẹ kí n rà àmọ́ kò sẹ́tọ̀ yẹn nítorí pé àjọ ra lẹ́m gan bó tilẹ̀ jẹ́ pé àjọ ń pín ọ̀nà ọ̀nà táwọn àjọ ń pín lò yẹn òun ni ó mú kọjá pé èmi gan ló yẹ kó fi lọ àmọ́ tó o bá fi lọ mí níjọ́ tó bá ti ta fẹ́ lómi ọ̀nà ni wọ́n kù náà àlékún sẹ́yìn. ebi ọ̀nà ti mọ̀ pé kọ̀tọ̀ àníjẹ́ bá ti mọ̀ ẹ́ máa béèrè èkó ọmọ kó bàbá rẹ nísìnyí. haramu lówó rẹ̀ bàbá tí to tò gbogbooro bàbá onítẹ̀ báńkì bàbá olówó èlé ó tún ní tòlé gbowó lọ́dọ̀ rẹ̀ nítorí mú ọ tó fi gbọ́n débi pé yẹ gbowó túmọ̀ sí pé wọ́n ti tó dáfẹ́ se táwọn ọmọ rondo ní ọmọ pé kí n gbowó lọ́dọ̀ bàbá ọgọ́ ni gbowó dáre ẹni tó bá gbowó kò ní ọmọ àmọ́ àwọn ọmọ kéékèèké torí tẹ́ bá ní káwọn ọmọ gbà wọ́n rà rè yóò sì jẹ wọn gbé eléyìí jẹ gbé tuntun lẹ́yìn náà ẹ máa kí ètò àti máa gbọ́ àwọn kéésì sí báyìí kọ́dà láàárọ̀ ẹnìkan ti pè máa wọn lọ ọmọ ká àwọn bàbá rẹ̀ ọmọ ọmọ lùkà náà ní wọ́n pè lẹ́yìn fún àwọn bàbá rẹ̀ wọ́n yarí fún fún àwọn olè súnà àwọn bàbá rẹ̀ yẹn wọn á fi tínà rẹ̀ gidi wọn ò tọ́jú rẹ̀ wọn ò ṣe kán lọ́mọ yìí wá tún sá lọ lómi tuntun lọ gbìyànjú bó wọn tún ṣe sẹ̀mí bàbá yìí ó tún fi tínà rẹ̀ wọ́n tún máa wá ká lọ́mọ tó ti rí tọ́nà bá ní ẹ mọ fẹ́ wálé kíní kan wálé ẹ kíní kan rẹ̀ mú ẹ kíní kan kí bá ti délé báyìí wọ́n tún yarí ma lọ tòmọ́ á ń béèrè pé ọmọ ẹjọ́ ògàn ni wọ́n ní yóò ti lé bí ogún ọdún rẹ eléyìí ò sínú ọmọ sẹ́nìkan lè máa fi àjẹ kó dé sokoto rẹ kó lé baba kíni ó múra títẹ rẹ màtí abajẹ baba náà yọ béèrè rẹ kó lọ wà bàbá rí tó ń sanko pípọ̀ yẹ kí n máa sanko yọ yẹ kí irú àrẹ̀ mú lè ràn mí lọ́nu ebó ti lè dà olùkọ́ ẹgẹ́ díẹ̀ ọjà bó ti jẹ abẹ́yìn tó ń gbowó oúnjẹ lọ́dọ̀ bàbá yín bì ẹ̀ dáhùn sẹ́yìn wá ti gbowó jẹ lọ́dọ̀ ìwọ̀n bá wà á lọ nà. Àlékún sọ. Rárá rárá eléyìí àwọn ọ̀wọ́ àwọn Yorùbá nìkan dá o. Kí ẹ ránjẹ kí ẹ kó pamọ́ kó lè wọ́n ọ̀dà ẹni máa ń ṣe bí aláṣẹ. Ọmọdé ń jẹ bá ń pọ̀ tó sọ́pọ́ọ̀sì. tí ó sì sí ní àsìkò yìí pé ó dínwó kọjá sísọ tẹ bá wà rà ń gbà yẹn wọn ò ní sọ pé ẹ̀ka ti sè ṣùgbọ́n kẹ́ ẹ má ra nǹkan ló ti dájú ìyàtọ̀ à ń bẹ láàrin ìwọ tó lọ rà tó kó pamọ́ àtẹni tó gbìn òfin ṣẹ̀rí àsọpọ̀ ẹni tó gbìn kọ́ bá ń kó pamọ́ jù ẹ̀rọ kéwà tẹ́lẹ̀ òkú jáde ó ti pọ̀ tàkùtà lẹ́tàkù ní pé ẹ wá lọ sọ̀rọ̀ ẹ̀ka bì kan ẹ bá sọ̀rọ̀ fún yọ ọdún yòówù ẹ̀ sẹ́lọ̀ tì torí pé ẹ̀yìn lẹ́yìn yàtọ̀ sẹ́ni tó lọ fowó rà pamọ́ níta ẹ̀ gbọ́dọ̀ fowó rà pamọ́ ọ gbọ́dọ̀ ní ti pẹ̀lú pé wọ́n ń jẹ́ kò bá jẹ oúnjẹ náà ló náà láti sìn àbí máa padà jẹ oúnjẹ àbá máa fi tó oúnjẹ gẹ́gẹ́ bí iyọ̀ bí ata gẹ́gẹ́ bí epo bí iyọ̀ gẹ́gẹ́ bí ráìsì ẹ̀wà èlùbọ́ kìíní kan gbogbo táwọn yẹn jẹ lóúnjẹ yẹn ẹ gbọ́dọ̀ kó pamọ́ ẹ sì rí i pé nínú ìgbésí ayé Yorùbá àwọn fẹ́ràn kí wọ́n kó nǹkan pamọ́ pa àwọn náà ni máa ń fara nira wọn èyí náà lẹ́mọ̀ ní ilẹ̀ Haúsá fi ní yọ̀ wọ́n ilẹ̀ kọ̀ wọ́n ó ti wọ́n lọ́dọ̀ sí ebi ilẹ̀ yìí kò ti pé po wá fi títí wọ́n àbẹ́ẹ̀kẹ́ tiẹ̀ ilẹ̀ yìí kò ti kó gàrí wá ló fi wọ́n.

sẹ́kù sìmẹ́ntì pamọ́ ẹ̀yin náà sáfù pamọ́ tí ó fi ti ké náà àlẹ́ kùsà. irú kínú irú mọ̀ kéèyàn ṣe ń jẹ wọn ò tí ò rọrùn pa ọ̀rọ̀ abẹ́rẹ́ abẹ́rẹ́ ẹ̀rí kan ọ̀ ń béèrè lẹ̀ bá ẹni tí ó rùn pa rẹ̀ àbí irun orí rẹ̀ tó bá ti di funfun bí gbogbo ẹ ti di funfun kì í ṣe pé tọkàn ti di funfun lámọ̀ á lé funfun ká bí gbogbo ẹ ti di funfun aráǹfààní lọ́dọ̀ olùmọ̀ wa Sheikh Abdul Muhsin Al-Abbad àfihàn ọ̀wà irun funfun bẹ̀rẹ̀ sí ní yọ níbi irun gbọ́n rẹ̀ ṣẹṣẹ ń pọ̀ àwọn tó ti dúró wa wà ọwọ́ wà ní class ọmọ tó wá sílé wọn ni ìzọkùnrin wọn kọ yẹn kí ló dé sí ẹ máa fi làálì sí kọkànkọkàn tó ti fẹ́ máa kọ́ nù báyìí gbàgbà wọn ní kò sínú súnà ó dìgbà tí gbogbo ẹ bá di tuntun bóòlù ti dẹ́bẹ̀ ó ní bẹ́ẹ̀ rí àkókò hàmà bàbá àkùbọ̀kà màtàmú wọn bá nàbí sọ̀rọ̀ bá àlùsẹ́lẹ̀ àwọn olùmọ̀nìyàn bá gẹ́gẹ́ bí àwọn olóòtú ní nàìjíríà tó abẹ́ màtàlá ẹ̀jẹ̀ efufufufu kan ti wá rí ọlọ ọkùnrin ọdà yorùbá ti ti fún ojú fi wọn bì wọn wá jẹ gbéni kéne kọlọ làálì kọlọ dúdú kọlọ ẹṣà onísẹ̀rí àbúkù hàmà nígbà àwọn ọmọ ọba náà tó bá dùn wọn ní orí rẹ dàbí búùmà ó dàbí ẹyẹ òwúwí ní ẹni pé ti gbogbo ẹ fúnfún àná tó bá dùn ẹ lọ pààrọ̀ rẹ ẹ lọ pààrọ̀ kọlọ yẹn wọ́tẹ́lẹ́bù sẹ́wọ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀ gbọ́dọ̀ fi bíláàkì sí. ìyẹn ni pé ńgbà tí gbogbo orun orí wa tó bá di funfun tí gbogbo orun àgbọn wa tó bá di funfun ìgbà náà ló tó bá mú pé ká pààrọ̀ kọlọ̀ pẹ̀lú bíi làálì. ní yorùbá lẹ́nu tọkùn lè lo làálì. ẹ dáhùn ẹ wá dáhùn kí ni wọ́n ní yóò ṣe ní yorùbá lẹ́bù wọ́n ní kankan tó máa ń sọ náà wọ́n ní tọkùnrin bá tẹ̀ láàlì mọ́lẹ̀ kí ló máa ṣẹlẹ̀ náà ẹ̀hẹ́n wọ́n ní wọ́n ní dìrì ó fáwọlẹ́lẹ́ gbogbo eléyìí rọ lásán ọjọ́ bó ti tó jẹ́ náà àríkùsọ̀. àwọn ní tí a bá wá sòwò tá a jèrè a sòwò a jèrè bí ká gbọ́dọ̀ tá lọ kó wa àwọn ará lórí one fifty one fifty naira màtá sì fi lọ rà àwọn one eighty ni wọ́n ń tà lé àti wọ́n gbá jèrè thirty thirty naira àwa lọ kó wa ẹlòmínà lọ kó wa ẹlòmínà lọ kó wa walhamdulillah ọjà dínwó bá àwọn ẹrú ọlọ ọba di one twenty kése pé ìwọ ló tètè lọ rà kése pé ìwọ ló tètè wá mọ́tò tí ó kó àbí òye wa ẹ tètè dé torí pé gbogbo eléyìí ni wọn máa wò tó bá pé ìwọ ló ti sábàbí ó ti sábàbí kankan ìtì máa ń ṣẹlẹ̀ nínú business kése dandan náà lẹ́ẹ̀ máa jẹ́ tòtí òfò kan bá tí wọ́n sábàbí dájọ́ forí fa ni wọ́n forí fa ọ̀dà kí wọ́n lè wọ́n tó ti sẹ́ kọ́bọ̀ kò sí kọ́bọ̀ tó gbà yé wa òfò tún ti ní kó máa kó wa ọ̀gbádùn lórí oúnjẹ tó jẹ́ owó rẹ̀ yé wa ti jẹ́ kò sì gbọ́dọ̀ sọ pé èédú ni kó tọba ti ṣe bẹ́ẹ̀ o ti tako instruction rẹ̀ anything tó bá ṣẹlẹ̀ wọ́n lọ kò rí fa bàjẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n Islam wa kò fẹ́ ká jókòó tẹ̀tẹ̀rẹ̀ ká má rí kante bá a rí kante ká wá kante Islam ń fẹ́ káwa náà jẹ́ ni tí wọ́n máa rí náà tí wọ́n máa rí lò ìdí ni tó fi ṣàlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa káwa náà ká ṣàmúlò rẹ̀ kò sí tó burú ẹnì tẹ́tàn bá ń ṣe láyé kọ́sá máa ti jẹ́ haram kò tó burú kò tún ní business transaction bí irú eléyìí ọ̀nà wo ni ó fi ṣe ó lè jẹ́ pé àwọn mẹ́ta mẹ́rin márùn la péjọ sẹ́wọ̀n pé nǹkan mi lè má yìí ti fẹ́ yẹn tán so àwa jọ dá fifty fifty thousand àwọn márùn sẹ́wọ̀n pé owó náà ti pọ̀ díẹ̀ ó ti di kọ́tà mílíọ̀n ẹnìkan sì máa ń pa business òun náà lè ti kó sí àti ẹ̀ náà lẹ̀ wọ́n á jẹ́ kàkà kó wọn lọ fi fifty thousand yẹn rajà yọ́n máa fẹ́ lò rajà nísìn two fifty thousand ẹ̀sìn máa tó bẹ́ẹ̀ bá ṣe rówó sòwò sí bẹ́ẹ̀ ni profitability kọ́nà ọ̀la ni máa ń wà torí pé tó bá kó two hundred and fifty thousand wọ ọjà lẹ́kọ̀ọ́ nìyí kọ̀dà bíi tẹ́ni tó kó fifty thousand wọ tó bá lọ kóra jàǹbì kan tó lọ bẹ́ẹ̀ tó dé tó tún lọ tó tún dé tó ń lọ bí ẹ̀mẹta ẹ̀mẹrin bá wọn pè ọjọ́ kò ní pé pàtó ah, ẹgbẹ́ ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ tọ́lọ́ sì ní kọjá yìí ọmọ ìyá lọ́dọ̀ yìí bóyá àwọn ọjà tẹ́ ń ra nǹkan kò tó pọ̀ gbọ́ bùkátà àwọn èèyàn tẹ́ ń kó lọ bá báwo ni ká máa fún yín lọ́jà one million ẹ máa san two fifty yẹn gbàdé dé gbà mí ẹ san seven fifty tó kù sẹ́mi pé bísínẹ́sì fẹ́jú nìyẹn sẹ́mi pé gbà tí ẹ̀yin ti kó two fifty kalẹ̀ wọ́n wá ń ràn yín lọ́wọ́ wọ́n tún bá yín fi seven fifty kún èrè èlò lẹ́ẹ̀ma pé nìyí èrè one million èrè one million lẹ́ẹ̀ma tí ẹ lè fáìní kankalẹ̀ fún wọn lọ́mọ arajà yẹn wá nǹkan tí wọ́n kàn ṣẹlẹ̀ ní pé tó náà bá lówó ń bẹ̀ so yọ gba ṣíà. owó rẹ nínú èrè tẹ́lẹ̀ yìí ló ti gba ṣíà owó yín nínú èrè yóò sì tún láǹfààní àti máa jẹ kó máa mu nínú owó yín ní gbogbo ìgbà tí ọba travel yàtọ̀ sígbà tó ti wà o èsì tó wà lọ́ máa fowó tàjọ yọ o àbí wọn bí máa fún mi àgbo ńlá ńlá ẹ mú wa ẹ kíní kankan ọ̀ ọ́ sàn lápò o jẹ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله